الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبفون ولا مباوى الله أبتي أتنصوى جلاري أبلغ الله سبحانه وتعالى أنكو كوا Ah, jíjí ya ajílẹ̀ ni pẹ̀lú agbára ọlọ́run ọba ni abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́mọsá fún wa ní àṣeyọrí lérí gbogbo ọ̀rọ̀ wa lẹ́ni àtìlẹ́yìn ẹni ọlá agbára ọlọ́run ọba wa. ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó bá wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ní àpapọ̀. Uh, gẹ́gẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe lọ nípa mada ba'dal wafat nínú àwọn nǹkan tí ó yẹ kí a ṣàlàyé ó náà ní alwasiyya wa ma hiya alwasiyya. nínú àwọn nǹkan tó yẹ kí ọmọ mùsùlùmí àbí àgbàlagbà àbẹnitọ́lọ́wọ́n bá ti kẹ́ òun náà ni kí ó ní wàsíyà kí náà ń pè ní wàsíyà wàsíyà òun náà ni àkọọ́lẹ̀ àbí àsọ́ọ́lẹ̀ nígbà míì èèyàn lè sọ ọ́ nígbà míì èèyàn lè kọ́ àmọ́ kíkọ́ yẹn òun ló dáa jù torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì dídí ṣàlàyé nípa kíkọ́ ètò wọn pè ní wàásùyà òun náà ni nǹkan tí èèyàn fẹ́ ṣe tí ẹ̀rù wa ń bà í pé àmàgbà tí ẹ̀mí ọ̀bọ kéèyàn wá kọ nǹkan yẹn sílẹ̀ èyàn ó sì fi sí tòsí wàsíyà èyàn ó fi sí ọ̀nà tó jìn wọ́n wá bí sẹ́ẹ̀fù yẹn tó ti máa ń mówó rẹ̀ àbí. Ab Ofisi fi sí inú ìgbèrí rẹ̀ gẹ́gẹ́ bí àṣà lásìkò anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn àtọ́tẹ̀lé wọn àwọn mẹ́wàá máa fi sí ìgbèrí wọn ibi tá a fi wàsíyà kọjá bí tí kò jìnnà púpọ̀ táwọn èèyàn lè tètè rí i wàsíyà yìí òun náà ni nǹkan tí a fẹ́ ṣe tó pé wa ń bà wá pé ta ni ó wa ṣe eléyìí ó pín sọ́nà méjì wàsíyàtun wájibá wa wàsíyàtun ghairu wájibá. Wa ìtọ́jẹ́ dandan lérí rẹ tó o gbọ́dọ̀ má ṣe tọ́jẹ́ pé tó o bá ṣe tó o bá kọ́lẹ̀ ọ̀run tó ń lọ ó léwu fún ọ àwọn tó fi kalẹ̀ sílé ayé náà ilé ayé ṣe kínni ilé ayé tiwọn náà léwu ní tọ́ba kéèyàn kọ́ lẹ̀ tọ́ba jọ̀ràn yàn bá kọ́ wàhálà ní lọ́rùn wàhálà ló tún dá sọ́run àwọn tó filẹ̀ láyé kí ni a máa wá kọjá máa tá a pè ní ọ̀ranyàn àbẹ́yìí tí kìí sọ̀ranyàn sẹ́rí yìí tí ó jẹ́ ọ̀ranyàn tá a gbọ́dọ̀ kọ́lẹ̀ àkọọ́lẹ̀ yẹn gan-an ni wọ́n ń pè ní wíìlì nínú àgbọ́yé ti Islam àmọ́ nínú àgbọ́yé àwọn tí ì ṣe Muslims àwọn tó ní àwọn tó ń háàdì kankan mọ́ òun náà ni pé kí wọ́n pín ogún ara wọn kalẹ̀ kan tó jáde láyé sẹ́rí ká pín ogún ara ẹni kalẹ̀ ipe ọmọ mẹ́ta mo bí ẹ̀fún lágbájá ní roma palo ẹ̀fún tàmàdò ní yàrá kan mọ́tò mẹ́rin mo ní ẹgbẹ́ tirẹ́là fẹ́nìkan ẹ bá ń fún Fatima ẹ̀fọ́hún ní. E Kaa àbásọ náà ni abowolo ló pín ni téèyàn bá ti pín ogún rẹ̀ kó tó jáde láyé tó bá jẹ́ mùsùlùmí kì í ṣe wíìlì ní nǹkan nǹkan kan tí ó torí ẹ̀ wọ ní ọlọ́dọ̀ ọlọ́run ẹni bá ń pín ogún ẹ gbọ́jà mọ́ ẹni bá ń pín ogún ara rẹ̀ kó tó jáde láyé láyé ṣe pé ọlọ́run ọba òṣè ṣe lẹ́tọ̀ọ́ fún bẹ́ẹ̀ bọ́ba ti kú láyé ńlẹ̀ wọná lọ́rùn nítorí pé àìpín ogún ara ẹni kalẹ̀ bá a bá jáde láyé làwọn tó ń bẹ lẹ́yìn wa ó pin tá a bá ní. ẹ rí i pé àwọn tí ń ṣe muslims àwọn náà máa ń kọ àwọn ìtọ́yẹ kí wọ́n kọ kalẹ̀ ní wàsíyà àwọn tó wá fi ogún pínpín wọn fi kún tiwọn bọ́ba ti wá pin fún rẹ̀ kọ́dà ìbá pin déédé yín lè wọná lọ́rùn bọ́ba tó wá pin ọjọ́ pé ó tó wá pọ̀n síbì kan ju bì kan lọ ó ṣàbòsí fáwọn kan nínú àwọn ẹ̀yàn bọ́ẹ̀ bàbá yàbí yẹ àbáwọn ọmọ ẹ̀ ìyá àtẹ̀yìn tó wá nípọn bí ó ti ń jìyà lọ́rùn wọ́n tó máa ṣépèlè láyé ó sì jẹ́ pé nínú sẹ̀ríà wa Islam tá a bá jáde láyé òun náà ni wọ́n pe àwọn àfáà súnnà àfa àbídí àwọn ìpín ogun fìdáwù làwọn máa ń ṣe kínní ni wọ́n máa ń ṣe ẹ̀rí bí mùsùlùmí bá ń sọ ìdí oúnjẹ mẹ́jọ àwọn oníbọ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ká ṣe àfa sunna ni ẹ ti sàsọkalẹ̀ fún pẹ̀tọ́ ẹ dákun ẹ bá pa àwọn àfa sunna kan bá wa pín tọ́lá àwọn ni wọ́n mójútó ṣẹ̀ríà. ẹ̀rí àlùwàsíyà èyí tó jẹ́ ti mùsùlùmí wíìlì tó ti islam òun náà ní pé òun ní pín ogún rẹ̀ àmọ́ àwọn nǹkan tó ní ọkọ̀ sílẹ̀ especially àwọn nǹkan táwọn èèyàn bá mọ̀ bọ́ ọ bá ra lẹ̀ síbì kan tọ́lọ́ òun sáfẹ́ bí òun sá fún ìyàwó òun sá fọ́kọ rẹ̀ kọ́ máa wọn kọ́ ra lẹ̀ bọ́ ọ bá kọ́ lẹ̀ àwọn ọmọ ńlẹ̀ lónìí gbogbo ogún tó ṣe o gbogbo owó tó kó àwọn ọmọ ńlẹ̀ lónìí bọ́ bá ti dákẹ́ ń sìn táwọn bá ti wọ̀ tún sunday méjì sunday mẹ́ta tí wọ́n rẹ́ nìkan wọ́n bá béèrè pé madamu àrí lérí lẹ ah wọ́n ní ẹyẹ gbọ́ madamu yẹ kù ah oúnjẹ ti dé fáwọn ọmọ ńlẹ̀ ní ìjàmá hágbé madamu yẹ bá kọ́ ọ́lẹ̀ ní ìjàmá sẹ́yìn pé àwọn ọkọ rẹ̀ àti àwọn ẹbí ẹ̀ wọ́n tírèsì lẹ̀ náà tí wọ́n bá sì talẹ̀ náà ó lè jẹ́ one point five ó lè jẹ́ two million wọ́n sì kó fáwọn ọmọ rẹ̀ tí wọ́n máa fi jẹyàn àmọ́ tó o bá kọ́ lẹ̀ oògùn rẹ lọ́nu Islam ẹlòmíràn ní the best religion Islam mo ní mistaken kò sẹ́sìn kankan tẹ́lẹ̀ tó lọ́n fọwọ́ sí lẹ́yìn Islam nígbà tá a mọ̀ pé eléyìí dá àbí eléyìí náà tún dá inna dina inda Allahi al-Islam ọlọ́run ni ẹ̀sìn lọ́dọ̀ èmi ọlọ́run Islam nìkan ẹni bá ń sẹ̀sìn mi yàtọ̀ sí Islam yín kan ṣe ń torí ni nítorí islam ló kó gbogbo dáadáa ló kó sínú ó mójútó ọ̀rọ̀ wa nígbà tá a wà láyé ó tún mójútó ọ̀rọ̀ wa nígbà tá a sékíní nígbà tá a bá sí láyé aliwasiya will nínú ìgbàgbọ́ islam òun náà ni kéèyàn wá ìwé tí yóò kọ àkọọ́lẹ̀ sí yóò kọ ìtọ́jẹ́ gbèsè tọ́jẹ àwọn èèyàn yóò kọ síbẹ̀ yóò tún wá kọ gbèsè tóun náà jẹ yóò kọ síbẹ̀ lẹ́yìn náà àwọn property rẹ̀ tó jìnnà tẹ́nìkan kan ọmọ tọ́jẹ́pò nìkan náà lọ́mọ ọkọ̀ sílẹ̀ ọkọ̀ àdírẹ́sì yẹn ọkọ̀ déètì yẹn síbẹ̀ nítorí alẹ́ ní ọ̀pẹ́ kọ́yá alẹ́ ní ọ̀yà kọ́pẹ́ ìmọ̀ akọ́lẹ̀ nìyí èyí ò gbé kẹ́mi rè ó kúrú bọ́lá ọba ni yóò gùn kó o sì má kọ́ ọ́lẹ̀ kọ́ ọmọ pé a ogún ọdún ọgbọ̀n ọdún sísìn kókó lára ń le ó lè jẹ́ ogún ìṣẹ́jú gan ló kù fún. lẹ́yìn náà èyí ò tún wá kọ àwọn gbèsè téèyàn jẹ ọlọ́run bọ́yọ̀ hajj. sẹ́ni ẹni ọba lówó hajj lọ́wọ́ tí ọba lọ ó ti di dandan lérí ẹ̀kọ́ lọ kọ̀ wá lọ bóyá nítorí pé bísì àbẹ̀rù ń bà owó yìí sì wà àmọ́ kì í fẹ́ gun plane owó yìí wà business ọ̀jẹ́ sẹ́yìn kó ti di dandan kọ́ lọ hajj ńgbà tó ti lówó yẹn hajj ti di gbèsè ọlọ́run lọ́rùn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bóyá àárẹ̀ àbí ọkàndòkó ronú náà ni pé ah bàbá adákẹ́ ń sìn kí láà sọ fọlọ́n owó hajj ló ṣe wà lẹ̀ wọ́n lóun náà yọ ọkọ̀ lẹ̀ wípé bí mo ṣe jẹ lágbájá ní ten million mo jẹ ọlọ́run ọba náà ní hajj o wọ́n wà bá a lọ lẹ́yìn rẹ̀ wọ́n bá sì wà bá a lọ tí wọ́n bá ti bá a lọ lẹ́yìn rẹ̀ ọ̀dà alájì náà bọ́ọ̀ bá wa kọ́ lẹ̀ àwọn tí wọ́n jogun tí wọ́n pin ogun àwọn ti yanú lẹ̀ wọn ò ní ti sin ẹlòmíì tí wọ́n ti máa wá kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ wọn ò ní ti sin ẹlòmíì tí wọ́n ti máa wá ATM káàdì rẹ̀ wọn ò ní ti sin ẹlòmíì tí wọ́n ti máa lé àwọn ìyàwó jáde pé ẹ wá gbígbà àbúrò wa ló níbí o. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní kul innal mawta alladhi ba'da a'udhu billahi minash shaitanir oníkólé iná limawuta lẹ́dí tẹ̀fẹ̀rù nàmínì ọlọ́run bá ní sẹ́rí kú tẹ̀ sá fún ẹ má wulẹ̀ sá fa iná òmùlà kíkún fún rẹ̀ ní ọ̀wá bá yín tásìkò bá ti tó. ثم تردون إلى عالم الغيب والشهادة ọlọ́run ọba aláàtẹ wá látọ̀dọ̀ rẹ̀ ni ẹ padà sọ́dọ̀ ẹ̀ fayuna biukum bima kuntum ta'malun yọ sàlàyé gbogbo tẹ́ ṣe láyé lọ́kọ̀ọ̀kan fún yín ọba tí gbàgbé ni kọ́lọ́mọdé ó ti yà fẹ́ni kankan wá sùn kó fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà ìmọ̀ kọ wíìlì lẹ̀ èyí ò sọ pé kẹ́mi rẹ̀ ó tètè bọ́ básìkò bá ti tó básìkò bá sì tó náà ni ìwọ tó ìwọ ló jèrè jù nítorí pé ó save lives àmọ́ ká máa bẹ lọ́hùn pé ọlọ́run fún alẹ́ mi gígùn ara bùkátà ta ní sọ́dọ̀ ọlọ́run ni àmọ́ ká máa fàlàáfíà kún o bẹ́ẹ̀ mẹ́rin bá gùn tọ́ba lálàáfíà ilé ayé sùn ọ́ lẹ́yìn náà kọ́ máa fi ìbáàdà kun kọ́lọ́n jẹ́ ọlẹ́ máa rí ọlọ́run ọba sìn torí tó ọba sìn lọ́wọ́ ọba wo àtẹran kó bá kan náà ni ọmọ atọ́rọ àti bọ̀tán dáadáa lẹ́yìn náà ipe gbogbo ohun tá a bá ń ṣe yìí wọ́n ṣàfihàn aláti bọ̀tán dáadáa ọlọ́mọ ṣàfẹ́ ní kọ̀ọ̀kan láti bọ̀tán dáadáa ọlọ́ agbára ọlọ́run ọba wa ni compulsory will ọ̀ gbọ́dọ̀ mọ́kànlẹ̀ torí tó o bá kọ gbèsè tó jẹ àwọn yẹn lẹ ọ̀run tó ń lọ ọ̀rọ̀run o nígbà tí àwọn tó jẹ lówó bá dé tí wọ́n bá ní ah wọ́n ní aláàjì dákẹ́ ah wọ́n ní ọmọ yẹn dákẹ́ ah wọ́n ní bọ́dà yẹn ti kú ó jẹ mi five million àwọn gbogbo property rẹ̀ pátá ó yá six million naira náà làwọn ẹbí máa ní ẹ àkọọ́lẹ̀ tí. Eh, tí ẹjọ fi ẹjọ fọwọ́ sínkọ́ ó bá ti dọ̀rọ̀ owó ẹ máa ṣàkọọ́lẹ̀ o ẹ máa o ẹ̀yin agbẹjà súnmọ́ mi ọ̀rẹ́ mi ni ẹ ṣàkọọ́lẹ̀ o ẹ̀yin à kọ̀ọ̀kan kankan fún mi èmi àti ẹ̀ lájọ́ ṣe business ó sì yáwó yẹn ọ̀dà ẹjẹ́ àpàdà lọ́nu ilé báyà lè ríbi tóun náà kọ́ sí pé òun yá five million lọ́wọ́ yìí nígbà wọ́n wọnú ilé wọ́n tún gbogbo inú ilé wọ́n rí wíìlì wàhálà ti dé wọ́n bá pè padà pé ah ọ̀rẹ́ ìdẹ́rùn sọ̀rọ̀ dá wa lójú o ah ó jẹ mí lówó òun ní àwọn ọmọ gbogbo ilé la tú àárí wíìlì àrà kọlẹ̀ kankan ẹ dákun àdúrà ni ọ̀rẹ́ yẹn máa ṣe fọ́ọ̀rẹ́ ẹ lọ́rùn ni àbí yóò máa ṣépele yìí ipe òsìkú láyé òsì báyé òun jẹ àmọ́gbà wọn bá túlé tí wọ́n rí pé tọ́ gba five million lọ́wọ́ ọ̀rẹ́ mi ní December two thousand and fifteen mo sì ní dáa padà fún ní ẹ̀yìn ọdún kan ayé máa ò ní má jáde láwé ẹ̀yọ́ nínú property mi ẹ̀ bá mi kó fún ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ rẹ̀ yóò máa gbádùn láyé látara gbọ́ oògùn rẹ̀ padà òun náà sì máa lọ gbádùn lọ́rùn will is very important kìí jẹ́ kọ́ ọmọ ọ̀dààmú ni jama nígbà ọwọ́ ní nǹkan ta tẹ́nìkan kan ọ̀ma tó sì kọ́ lẹ̀ gbogbo oògùn rẹ̀ náà nù bọ́ bá kọ́ lẹ̀ ni àwọn ọmọ rẹ̀ ò ní dààmú ò ní sọ́fà wọ́n tún máa ṣàdúrà fún ọlọ́run ọ̀kan nínú àwọn àlùfáà wa wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn afa sunna láfi ní àwọn afa sunna ká súnmọ́ wọn gan orí wà lára wọn. afaan yìí wọn ṣe lẹ́kṣọ̀ ni wọn dẹ́rù bá àwọn èèyàn ó ní yaaman indahu mumtalakatu nas ẹ̀yin tí ẹ kó property àwọn èèyàn lọ́wọ́ ittaqullaha fikum wa fi abnaikum ẹ bẹ̀rù ọlọ́run ọba o ẹ sì bẹ̀rù ọlọ́run ọba lára òkú tó lọ ẹ bẹ̀rù ọlọ́run ọba lára ara yín tẹ́ fẹ́ jẹ ogún òkú ẹ bẹ̀rù ọlọ́run ọba lára àwọn ọmọ yín tí wọ́n fẹ́ jẹjẹkújẹ táwọn ọmọ òkú yẹn bá ń dààmú àwọn ọmọ tí náà máa dààmú o kàmá tẹ̀lé inú tó dáa ní tẹ̀yìn bá gbìn náà ká o lọ́ọ̀yà kan wá wà ń bẹ́ẹ̀ Agba lọ́yà san ara rẹ ti bù má sọ wípé ah subhanallah aya ni wọ́n kà fún wa yìí jẹ́ma nígbà lè sheikh parí lecture tán lọ́ba lọ́lẹ́ bá wọn níbi ká wọn ó ní sùtàtù mọ́ fẹ́ rí wọn ni ọ̀ya máa béèrè béèrè tó fẹ́ béèrè ó ní ẹ̀dá kan mọ́sà bínú excuse me ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ̀dá kan akọ òun àti sheikh nínú lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ó ní bóun ṣe wáyé olóhùn ni lọ́ọ̀yà àgbà olówó kan báyìí ó dárúkọ ẹ̀ ó ní òun àti àwọn lọ́ọ̀lẹ́ ralẹ̀ síbi kan ilẹ̀ yìí ó worth more than hundred million ó lẹ́nì kankan ò sì wá mà lẹ́yìn alájì ẹ̀ àtòun oṣù kẹfà tẹ́bí ti wá kú ni àmín oṣù kẹfà tí arákùnrin ẹ ti ṣe kínni tó ti kú ni àbí jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn lọ́ọ̀yà ẹgbẹ́ wọn pé à ah, òun ti bọ́ sáyé nìyẹn bọ́ọ̀mù bá sì fẹ́ ta nísìnyí bí ọba wọ one hundred and fifty million. ó ní àwọn wá sí tẹ́sí nísìnyí ọwọ́ ọ tọ́ọ̀chì mi mo ti fẹ́ talẹ̀ náà kí n bọ́ sáyé àmọ́ nísìnyí nísìnyí bí mo bá ṣe kó wájú yín ń lọ sọ́dọ̀ àwọn fámìlì alájí yẹn lọ sọ́dọ̀ àwọn ọmọ yẹn ńlọlẹ̀ kówó ilẹ̀ náà lé wọn lọ. o lè gbọ́ wàásù lọ́dà fún bídíà ọmọ sọnù ni ọmọ sọnù ni òun kan fún rẹ òrí wà ṣiṣẹ́ fún rẹ àbí tó bá dá wákà fún ọ. ẹ jẹ́ àwọn ọmọ yẹn súnmọ́ àwọn afáṣún náà ẹ máa ra síde àwọn afáṣún náà sínú ilé yóò hìlù kòlóòbù yìí máa ń yí ẹ̀mí nìyí òyòrí ihò abdan ìdánilẹ́kọ̀ọ́ àwọn afa sunna ìmọ̀ jẹ́ kéèyàn lálàáfíà ara ni àtàláfíà mi ìmọ̀ tún ayé yẹn ṣe kọ́lọ́mọdé ayọ̀wọ́ bàjẹ́ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo ẹni bá ní ìwò oníwọ̀ lọ́wọ́ nínú àwọn òkú tí wọ́n ti lọ ẹ dá padà fáwọn ọmọ wọn o ẹ̀yin MD Bank gbogbo ẹ̀yin ọ̀gá ńláńlá táwọn bàbá bàbá ti ṣiṣẹ́ lábẹ́ ẹ̀yin ní kọ́ńpẹ́nì yín tí wọ́n ti ní àwọn ẹ̀tọ́ kan tó yẹ kẹ́ fún wọn nígbà wọn ti kú yìí ẹ kó fáwọn tí ó jogun wọn o gbogbo ẹ̀gbọ́n tó ti gbé ẹsẹ̀ lé dúkìá àbúrò rẹ̀ táwọn ọmọ àbúrò rẹ̀ wá ń dààmú lọ́ọ́ ṣe ẹsẹ̀ kó mbẹ́ o nítorí pé ẹni bá dà láàmú ọlọ́run dà láàmú. anabi ni maha kumurihi muslimin lahu shay anabi ni nínú tọ́tọ́ fún ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí ìrírò ayúùsù yàbíhi ọ wá ní nǹkan kan tó rí i pé ọ da kó òun tètè kọ́lẹ̀ nítorí àlejáde ká mọ̀ wọlé kọ́dà yìí lè wọ tọ́lẹ̀tì kọ́ mọ̀ jáde mọ́ ààrẹ èèyàn tó dráìfù jáde fúnra ẹ̀ náà ló dráìfù jáde tráfíkì sì mú jẹmọ́ ó sì gbérí lé stẹ́rìn mọ́tò sì múfù padà wọ́n ní madamu ẹ múfù ẹ múfù ó sùn ní madamu ti lọ jẹmọ́. ní tí wọ́n ń pè láyé náà anábì ní gbogbo ẹni tó bá ti ní tí ọkọ̀ lẹ̀ yẹ̀bí tó lè látẹ́ ní ilà ọ̀sìyẹ́ tó fún mọ̀kítúbà tó ń dà o kò gbọ́dọ̀ lo òru méjì mọ́ kò gbọ́dọ̀ lójọ́ méjì mọ́ láì kọ́ o kó rí lòún ṣe kí lòún kọ́ àbíjọ́ kejì anábì ní tó bá ti lo ọjọ́ méjì tí ó sì ti kọ́ tó wà lẹ́mìí rẹ̀ yẹn anábì ní ń ṣe rẹ̀ ni o ń ṣe rẹ̀ ni o òun bá rò lọ́wọ́ báyìí ọ̀ ń kọ àwọn ẹ̀tọ́ rẹ àbọ̀ ń kọ àwọn wíìlì rẹ ìyẹn ọ̀ sọ pé ó kú lẹ́yìn ọdún mẹ́wàá básìkò bá ti tò ìyẹn ọ̀ sọ pé ó kú lẹ́yìn fifty years àmọ́ bàbá rò pé ó lo fifty years tó kú fifty minutes ńkọ́ ẹ má di property ọ̀há o ìdààmú lójú ayé gan tá a jọ ń bẹ nílé ayé báyìí ń gbára wa bẹ́ẹ̀ la lora wọn jìbìtì lójú ayé báyìí ká tó wá pé èèyàn wa ti wá jáde láyé èèyàn ti rìnrìn àjò téèyàn lè padà mọ́ ọwọ́ lọ fẹ̀mí tẹnìkan ọgbẹ́mi lẹ́nìkan ta ló gbẹ́mi lé ẹ̀ ń bẹ́ láyé gan lóra yín níbitì ẹ jọ ṣe bísínẹ́sì ẹnìkan ó sì máa jàǹbá ẹnìkan ó sì máa yọ owó rẹ yọ máa yọ̀nà yọ máa lù jìbìtì ẹni tí ń lù jìbìtì lójú ayé rẹ kí ni wàá lù ọ́ lẹ́yìn rẹ. asunna sunna huwa tariq iya tariq alwahid ona ni ojú ọ̀nà alwasiya almustahabba ẹ wá rí wíìlì èyí tó jẹ́ pé afẹ́ kakọ́lẹ̀ àmọ́ kì í sọ ọ̀nà yẹn fún yàn sọ̀rọ̀ pé a ti ní yẹn ni èyí tó jẹ yẹn èyí tí wọ́n jẹ ọ́ gbogbo ibi tí property rẹ wà oye kọ̀ọ̀kọ̀ àdírẹ́sì bẹ̀ àti value ẹ̀ kọ̀ọ̀kọ̀ síbẹ̀ èyí tó jẹ ọlọ́run àwẹ̀ tó jẹ àti ájì tó jẹ kọ̀ọ̀kọ̀lẹ̀ gbogbo àwọn eléyìí wájibà ọ̀rọ̀ yẹn ni gbèsè tí ọjẹ àwọn èèyàn táwọn èèyàn jẹ ọ ọ̀rọ̀ yẹn ni gbogbo eléyìí èyí tó jẹ́ mustahaba tọ́jú pé a fẹ́ kì í sọ̀rọ̀ àyàn òun lè yí tà ń sọ́bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì òun ni endowment a fẹ́ ni kì í sọ̀rọ̀ àyàn lérí rẹ̀ kò sì gbọ́dọ̀ ju one third property rẹ̀ lọ òun náà ni sàrà ẹ sàrà nínú property sàrà tá a fẹ́ ṣe tẹ́mi òjì a lè ṣe mọ́ tí n bá kú nínú three million ẹ̀yọ̀ one million ẹ bá fi kọ́ mọ́ṣáláṣí ẹ bá fi gbẹ́ bọ́ tí ládàá rẹ tí ọmọ bá mi lọ́rùn ẹ bá fi fáwọn ọmọ òrukàn ẹ bá máa fi ṣe ìrànlọ́wọ́ fáwọn opó ẹ bá mi kọ́ classroom méjì fún community gbogbo àwọn ọmọ àwọn afọ́jú oyè ẹ bá mi fún wọn ní nǹkan báyìí àwọn arọ sẹ́ni gbogbo yìí tó kọ́ lẹ́ni kò gbọ́dọ̀ jùdá kan nu property rẹ lọ bá ti jùdá kan lọ àní lò nítorí pé o lè torí pé ọfẹ́ ti sàrà kọ́ wá sọ àwọn ọmọ rẹ àti fámìlì rẹ di olòṣì ìdá one third tó bá ti ìdá kan lọ ànílò mọ́ eléyìí ni Saadu bin Abi Waqqas nígbà tó rẹ̀ anabi lọ lè ba anabi ní Saad ah, ààrẹ yìí lágbà ó ní rẹ anabi ó ní owó ń bẹ mo ní owó gbogbo owó mi pátá mo fi ṣe endowment mo fi ṣe sàrà anabi ní ọlọ́run ọgbà bẹ́ẹ̀ onídàájì ńkọ́ ànábì lọ́lọ́wọ́n gbà bẹ́ẹ̀ ọlẹ́bí ọlárànà bó ló ṣe wàá kó gbogbo olé jáde kólówó kan sọ fáfá kan tí ń rìn káàkiri ní lásìkò tá ń lò lọ́wọ́ àní irú mọ́ni irú ìmọ̀ni tẹ́yìn ní ìdá a'udhu billah ànábì lọ́lọ́wọ́n gbà bẹ́ẹ̀ ó ní wọ́n da ìdá kan nínú mẹ́ta ànábì ní ìdá kan nínú mẹ́ta náà pọ̀ àtàwọn bá jẹ́ pé bó ṣe fẹ́ nánu kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. eléyìí òun náà dákẹ́yìn ọkọ lẹ̀ wọ́n wàá báyàn ṣe lẹ́yìn yàn èyí téèyàn fi ń gba aládá pẹ̀lú òun tá n kí àwẹ̀ tá n gbà àti gbogbo àwọn iṣẹ́ tá n ṣe lójú ayé wa ìwọ́n wà nù sàárè iṣẹ́ tí dúkìá yìí àbí owó yìí bá ń ṣe ládàá ọmọ wa báyàn bí ìgbà téèyàn wà láyé tuntun ṣiṣẹ́. a tún kọ́ntínú inṣàlá ta'ala ìtàn bẹ́ẹ̀ lọ́wọ́ Allah ni pé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé àṣàbámọ̀ pé àṣewáyé gbogbo àtàbà padà lọ ọlọ́mọsá jà lọ pẹ̀lú sàlámù sàlámù wá fún alẹ́ mi gógùn àtàláfíà ara dúkìá wa mọ́jọ sọnù lójú ayé wa mọ́jọ sọnù lẹ́yìn wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsá ìwọlé àánú ẹ̀ kọ́lọ́mọsá ìsànù wa mọ́jà àwọn ẹbí wa àwọn ọmọ wa mọ́jọ wọn dààmú lójú wa mọ́jọ wọn dààmú lẹ́yìn wa gbogbo gbèsè tẹ́nì kọ̀ọ̀kan wa jẹ ọlọ́mọsá bá jẹ gbégbèsè lọ́rùn ọlọ́wọ́n bá wa lọ abẹ́lẹ́wọ̀n alá ọlọ́mọṣà falibarika ṣiṣẹ́ wa gbogbo àti wọn darí wa léde yìí ọlọ́mọṣà bá darí wọn gbàbére àsìkò tá ń lò lọ́wọ́ yìí àsìkò sùúrù ni ọlọ́mọṣà fún wa ń sùúrù náà gbogbo bí wọ́n fẹ́ darí ìlú ìdè ní dáadáa ọlọ́mọṣà bá mú wọn débẹ̀ kọ́lọ́n wa sànù wa gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá ní ìwọ̀ ọlọ́run ìwọ̀ àwọn èèyàn ọlọ́mọṣà jálè dá padà fún wọn Allah subhanahu wa ta'ala ẹnìkọ̀ọ̀kan wa